tó wá Miliki Express ó sì ń tẹ̀síwájú lórí Orísun original number one pẹ̀lú olólùfẹ́ yín Àyìnkẹ́ Kújọrẹ̀ ọmọ bíbí inú Wonder Dial Kújọrẹ̀ mo lérò pé ẹ̀ ń gbádùn gbogbo bí mo ṣe ń tò tí mo ṣe ń sẹ̀tẹ̀ tó ń smutẹ̀ tó ń ṣe kíni tó tún ṣàkàlámẹ̀ lọ́wọ́ tá a wà yìí abala tá a wà yìí abala music video review ni àmọ́ kí n tó máa review àwọn music video mi fún yín mi ò ní ṣaláì má sọ fún yín wípé Orísun Estate ó sì ń ta wàràwàrà ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ni àwọn èèyàn ṣe kíni ni wọ́n mú lọ́tún lọ́sìn nítorí kíni torí wọ́n fẹ́ sí kọ́kọ́rọ́ kú ni oṣù wa wà ń bẹ̀ yẹn wà á kàn máa wọ Miliki Express àkàn máa ní òkè àti mọ̀pá yín kẹ̀sí máa polówó Orísun estate fún wa ṣá bẹ́ẹ̀ ni torí èmi fẹ́ yín fún nǹkan rẹ ni ṣó ti di onílé ara rẹ ọdún yìí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ di wẹ́rẹ́ ó tún ti nà jọ kí ló fẹ́ fọdún yìí náà jọ ń ọ̀nà kí ló fẹ́ fọdún yìí bá wọn wà nínú àwọn tó máa ṣoríire ńlá àwọn tó máa jàǹfààní Orísun estate ah ah kí wọn náà tẹ ṣe kí ni kún gbégbé ọpẹ́ káwọn kan wá bẹ gbégbé ọpẹ́ kẹfìbọdì bíi àpipọ káde wá sórí Orísun káde wá bẹ gbé sówà ń bẹ ó ti tán <laughs> nǹkan tí mo fẹ́ fún ẹ nìyẹn ẹ ti mọ gbogbo bí tá a tẹ̀dó sí a wà ní fún a wà ní ṣìmáwá a wà ní bẹjúlẹ́kì a wà lábújá a wà ní Abẹ́òkúta a wà ní Ìlọrin a wà lóṣogbo òun wọ́n lè ran ilé Orísun estate wa o kó wá máa sọ pé àwọn ọmọ onílẹ̀ kan wà níbi kan tí wọ́n ń disturb ẹ̀ láéláé kò sí yẹn ń bẹ̀ àbó wá wà lórí ilẹ̀ Orísun estate ó wá sọ pé gbogbo ilẹ̀ yẹn ń somi wọ́tàpù kí ló fẹ́ fà láéláé Orísun estate ilẹ̀ àtàtà ilẹ̀ tó lálùbáríkà ni báwa dòwò pọ̀ léni eléni eléni má fi dá ọ̀la kó ṣe kí ni kí wọn náà di olóríire ètò yẹn tó wá Miliki Express ó sì ń tẹ̀síwájú thank God it's Friday ẹ má gbàgbé pé mo sọ fún yín pé abala music video review òun náà la wà àwọn orin wo ni mo wá ní fún yín ẹjọ nítorí Ọlọ́run <laughs> inú mi ń dùn jẹ́ kọ́kọ́ ṣàkọ náà àwọn orin wo ni mo fẹ́ ṣe music video review ẹ lónìí ok ẹ jẹ́ kí n mú báyìí gbogbo wa náà la mọ̀ KS Malaika àti mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ àwọn àgbọ̀ olórin fújì tẹ́ ẹ bá gbọ́ ọjọ́ àbó kí àwa ò ti pẹ́ nílùú eegun wọ́n sọ fún ẹnìyẹn tó bá ti sọ pé olórin lèmi mi ò ṣe kí ni mi ò ṣọ̀gá anybody àtẹnu KS Malaika ló ti máa máa gbọ́ irú orin rẹ̀ ni mo wá fẹ́ ṣe music video review lẹ́nu bó ṣe ń jó nìyé bó ṣe ń jó ó lè dájà sílẹ̀ nílé ijó orin yìí wà fún gbogbo àwọn ọmọge <laughs> ó wà fẹ́yìn màmá náà kẹ́ má sọ pé òkè ṣáwọn ọmọge nìkan là ń kẹ́ bẹ́ẹ̀ ó wà fẹ́ ní bọ́dì tó bá ti lè ṣe kíni tó bá ti lè jó tó bá ti lè gbé gbogbo ara ẹ̀ orin yìí ó jáde ní ọdún 2014 yá mélòó jáde tí n rántí dáadáa ẹ̀dẹ̀ ti mọ̀ pé a lè fọwọ́rọ́ ks1 malaika sẹ́yìn lágbo lórin fújì kó tó kéèyàn kan mọ́yàn méjì ah, ah, ó tẹ̀lé kéèyàn mẹ́ta kó tó sọ pé òkè kí ẹ̀sán màláìka náà bẹ́ẹ̀ orí bàbá ó fọ́ka síbẹ̀ yẹ́sọ bó ṣe ń jó yìí orin yìí ah, ó lálẹ̀ ó lálẹ̀ débi pé àwọn èèyàn jó ayé gbọ́ ọ̀run ti ṣe kí ni àwọn áńgẹ́lì gan testify sí pé òkè kí ẹ̀sán màláìka kárẹ̀kárẹ̀ pẹ̀lú Ọlámídé Bàdó ẹ mọ̀ bàbá tún wò pé òkè jẹ́ tún lọ lárọ̀ ọ̀tọ̀ jẹ́ kí tún gbé sí tòní hip mọ̀ pé ẹrú ó ti ó ní ẹ̀yin èèyàn kẹ́ má wọ yàrá yín ẹrú wálẹ̀ gidigidi gan sábàdé wo rìn yìí a rí wípé ìlú Èkó ń bíbá ẹni wọ́n ti shoot music video yẹn Ìkẹjà àárín Ìkẹjà ní gbogbo ẹ̀ wà wọ́n feature Ẹniọlá Badmus ń bẹ Simply Saka ń bẹ ń bẹ Fúnkẹ́ Akíndélé bẹ ń bẹ àtàwọn èèyàn lọlọkọ òòjọ kan àwọn ọjọ́ tó ṣe kíni tó tó ṣe ni lá tó máa ṣara láǹfààní ẹni ò ti mọ̀ pé tẹ bá ti ń jó ẹ̀ ń ṣe exercise ni exercise ẹ̀ dá fún bọ́dì o ò lè gbọ́ bó ṣe ń jó kó má gbé gbogbo bọ́dì ẹ̀ kó má ṣe exercise kó má ṣe kíni kó má jupa kó má jùsẹ̀ bẹ́ẹ̀ mi náà ṣe ń ṣe bíbẹ̀ ó ti yé yín bẹ́ẹ̀ ni kẹ́ wá lọ gbọ́ bó ṣe ń jó orin kejì tí máa tún sọ̀rọ̀ nípa ẹ̀ náà ni sùúrù lérè sùúrù lérè o sùúrù láyé mi o sùúrù lérè ó ti yé yín Dr. Seed ni ó kọrin yẹn ẹ̀yin náà ti mọ̀ pé tá a bá ń dárúkọ Dr. C dẹ̀ ti mọ̀ pé Mavin Records ni Dr. C ti jáde a dẹ̀ ti mọ̀ pé ok Don Jazzy òun lọ̀gá pátápátá <laughs> ó ti yé yín ẹ ti mọ̀ pé Dr. C inú Mavin Records ló ti ń jẹ ló ti ń mu ló ti ń ṣọmọ ló ti ń wọṣọ ló ti ń abàtà ló ti ń ṣe kíni ló ti ń yọ fanda bẹ́ẹ̀ náà ṣe ń yọ fanda lórí amóhùnmáwòrán Orísun ok sùúrù lèrè kí ni sùúrù lèrè kọ wa ìwọ tó bá ń gbọ́ mi ọmọ Yorùbá ni ẹ̀ náà ṣé ah ah ah ah ah, ah ìgbà tó ń ṣe pé ò sí lẹ́kọ̀ọ́ tá bá sọ̀rọ̀ sùúrù lérè wọ́n ní sùúrù lérè náà ni kò lórúkọ méjì sùúrù ó lérè má kọjú ṣe nǹkan má kọjú máa má má kọjú sáré pé òkè mo fẹ́ dolówó mo fẹ́ donílé tásìkò ò bá ti tò ọlọ́màjà ṣe lásán o kò máa ma sáré náà ni àmọ́ tó bá ti ní sùúrù kò dẹ̀ fàdúrà sí nǹkan tó ń ṣe ah, ah, sùúrù yẹn máa lérè nǹkan tó dẹ̀ mú Dr. Sid kọrin náà ni pé sùúrù lérè fún ó pé ah ìgbà tí yà ti jòun sẹ́yìn ìgbà tí nǹkan ti ṣẹlẹ̀ lọ́tún lósì tó jẹ́ pé àìmọye àwọn tó ti lé òun jáde pé ó yá bọ́ síta àìmọye tó jẹ́ pé tó bá ti pé òun bọ́ báyìí kíá wọ́n ti tilẹ̀kùn Dr. sí ìtútìbọ̀ ló ṣe kọrin yẹn pé ah ah sùúrù lérè tábàdé wo orin yẹn ìkọ̀kọ̀ tí mo nífẹ̀ẹ́ sí jùlọ nínú music video yẹn ni wípé drama ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa róbìnrin kan tó lóyún Ellen Paul wà ń bẹ́ẹ̀ Fúnkẹ́ Akíndélé ah Ellen Paul nìyá nìyá ọkọ Fúnkẹ́ Akíndélé níyàwó nígbà tíyàwó wọlé <laughs> tíyàwó tètè bímọ bẹ́ẹ̀ ni Paul ṣe ń ṣeré kí ló ń ṣe ìwọ kẹ̀ ìwọ tá a sì máa gbá sẹ́gbẹ̀ ẹ̀yin náà rí pé nínú music video yẹn Ellen Paul ó ti ṣe kí ni ó tún lọ gbéyàwó mi wá àmọ́ Fúnkẹ́ Akíndélé ọ̀rọ̀ yẹn o òun náà wò pé sùúrù yìí ṣá máa lérè ṣá ó rọra ń gbàdúrà sọ̀rọ̀ lọ nígbà tóyún dé gbogbo àwọn tí wọ́n wò pé ẹni yóò lè bímọ kíá lẹ́bìbọ̀dì ìbàrẹ̀ ẹni pọ̀gàn tó jẹ́ ìyá ọkọ ó ṣe kíni kíá ló ṣe kíni ló sáré clinch mọ́ Fúnkẹ́ Akíndélé padà drama ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ Ellen Paul Don Jazzy himself òun náà wà ń bẹ ìlú Èkó yìí náà ni wọ́n ti ṣe kí ni wọ́n ti shoot video yẹn tẹ́bàdé ráwọn aṣọ wà ń bẹ agbádá bó ṣe ń ṣàgbádá yẹn tí wọ́n fi ó ti ẹ̀yin ẹ jẹ́ kí gbogbo ẹ̀yin tèmi gbogbo ẹ̀yin olólùfẹ́ Miliki Express ẹ lọ jẹ gbádùn bó ṣe ń jó by KS1 Malaika àti Surulere by Dr. Sid ètò sì ń tẹ̀síwájú ẹ má gbé kúrò lórí Orísun ọ̀fẹ́ o.